الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله أجمعين آداب الشرب ليس أن يصرف tó ń bẹ níbi bá a ti máa jẹun nínú Islam fún mùsùlùmí. àlùfáà adélé yìí làwọn ẹ̀kọ́ tá a tẹ́lẹ̀ kọ́ wa náà sọ̀tọ̀ lọ́wọ́ àárín ìwọ̀n láwọn ọ̀nà bá a ti máa mú ọ̀rọ̀ òwe àdúgbò nǹkan tí ó bá jẹ́ nǹkan mú ọ̀rọ̀. عن انس رضي الله عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يتنفس بالشراب ثلاثا متفق عليه وزاد مسلم انه اقوى وابرا وامرا انس بن مالك لما سلكوا يا àti gbogbo àwọn ọ̀gá wa àwọn sọ̀hábà nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam. ó ní kana rasulullah sallallahu alayhi wa sallam yatanaffasu fi sharabi thalatha. ọ̀lẹ̀ rí bá nàbì bá ń mú mi ẹ̀ẹ̀mẹ́ta làárítà nàbì máa ń ní jáde ní bá mú mi lọ́wọ́ kí ni sùnmù eléyìí. ìyẹn ni pé bẹ́ẹ̀ ọba mú mi kọ́dà bó sojú di bọ́tù kan lọ fẹ́ mu má gbé gbogbo ẹ̀ sẹ̀rí lẹ́ẹ̀kan náà ọmọ wa ti hàn títí tí èkánlẹ̀ wọ́n ní bá àtẹ́bí ọba mu mi bó somi gíláàsì kan bó somi abọ́ kan bí òtún bẹ́ẹ̀ bá àtẹ́bí bá mu díẹ̀ yọ̀wọ̀ àgbẹ̀lú òbí abọ́ yóò yẹ síta yóò tún mú yọ̀bẹ̀lú òbí kọ́ọ̀pù àti bọ́tù tó fi mú mi yóò mi sí ìta ẹ̀kẹ́ tẹ̀mẹ́ta bẹ́ẹ̀ tàbí máa ṣe sọ́dọ̀tọ̀ àlùfẹ́. ara tí ọjà àmọ̀pọ̀lọ̀ máa ń gbẹ́dẹ̀ ẹni kọ̀ọ̀rọ̀ rẹ̀ sọ́dọ̀tọ̀ àlùfẹ́ náà. níjọ́ tí anáàtì bíi máàlìkì ń wí yìí àwọn kan rìpọ́ọ̀tù rẹ̀ pé àgbà tó rí tàbí máa ṣe ni o. lẹ́yìn bí ẹgbẹ̀rún ọdún làwọn mẹ́díkù dọ́kítọ̀ ti ṣẹ̀ṣẹ̀ wá kàwé kan pé a àlàáfíà ń bẹ níbi kéèyàn ọmọ mi jáde tó ń bá mú mi dukọ da gbogbo ẹsẹ̀ lẹ̀ kẹlẹ wúlọ medical modern medical science ọwọ́ àfihàn ilẹ̀ nígbà nẹbi sọlọ lọ àwọn sọlọ tí ma ṣe tí wọn jọ rìpọtù ọdún tó lé lẹ́gbẹ̀rún ọdún àlàáfíà ń bẹ wò wàzáàdà mùsùlùmù òun ló fi jọ wà nù rìwáyà ìmáàmù mùsùlùmù pé ìnáwó àrùwà wà á bọ̀rọ̀ wù wà á mọ̀rọ̀ ọ̀lẹ̀ rí pé yóò ṣe báyìí kọ́nà yóò dé yàn gbádùn òmìnira ó sì wúlò níwòsàn ara lálàáfíà kọ́dà ó sì rẹ̀ gbẹ̀yìn téèyàn ó mú lẹ́ẹ̀kan náà wí yìí àǹfààní bẹ́ẹ̀ ọmọ ẹ̀sìn ní máa ń tẹ̀lé sóńdà orang ọ̀rọ̀ orang ara ọ̀rọ̀ àǹfààní àlàáfíà ó tún wá gbà dáadáa pé á tí wọ́n là mẹ́rin máa ti báyìí látòmí lọ di ní ojú máa mú mi. àǹfààní ayé àǹfààní ti àlùfíà ọ̀yọ́mọdé àkókò kankan náà ẹ̀wọ̀. عن انس رضي الله عنه انس بن مالك أن رسول الله صلى الله عليه وسلم أتي بلبن قد شيب أي خلط بماء wọ́n gbé wá fànàbí pẹ̀sẹ̀ntì wàrà mílíkì fànàbí sọ̀lọ́dọ̀ wà lórí wọ̀fẹ̀lẹ̀. kọ́lá anábì ní wàrà yìí wàrà tí wọ́n ti fi omi méjì rẹ̀ ó ti sàn ìyẹn ni kó ṣe é mu kò le bí ó ti jáde lọ́yà màálù. wàá yẹ nílé yìí àwọn ọ̀bí ńjọ́ ti ká ànábì jòkó sí ńjọ́ yìí arákùnrin kan bẹ tó jòkó sẹ́gbẹ́ ọ̀tún ànábì kọ́lá anẹ́sì òmù ọkùn rẹ̀ kí ló pè àárọ̀ bíi ju àárọ̀ òkò kan yẹn ni pé kì ṣe ẹni tí ń bá wa gbé nù bẹ́ẹ̀ bá gbọ́ sí àwọn sọ̀hábà bá pẹ̀lú kan ní àrùn bí àwọn òfin búyàn o ẹni tí ń gbé ní ìlú àmọ́ ẹni tọ́ta ti ìgbèríko wá sí àmọ́ òun wọ́n ń pè ní kíni àrùn bí jámọ́rò rẹ̀ flora rẹ̀ ní bẹ́ẹ̀nú àkùrá ni pé àrùn èyí wọn ò túmọ̀ báwa ti ń yí lónìí sí àwọn arókò arókò mi ìgbọ́n jara lílọ́wọ́ torí náà anásọ̀rọ̀ bí ọlọ́hùn àánú òní àárọ̀ bíi ẹni pé ẹnìkan tí a mà ṣe é sẹ́nìkan tí ọgbàdúmọ̀ òun ló dòkó lẹ́gbẹ̀ẹ́ fún anábì ńlọ yìí ìwọ náà kẹ́kọ̀ọ́ yóò lára anábì sọ̀lọ̀ ọ̀sọ́lọ̀ kọ̀sẹ́ni tí ò lè jókòó tí ọ ọba fẹ́ ju anábì sọ̀lọ̀ ọ̀sọ́lọ̀ láwọn èèyàn orí báwa náà láyè lọ́dọ̀ wọn á adúlùmí wọn ti tó yìí kọ́lá báwa náà bá láàfẹ́ rí wọn àyè wá láṣẹ tuntun yìí o sallallahu alayhi wa sallam ó lè ẹrú ẹrú nígboro Madina máa kó fẹ́ bá àtàbí sọ̀rọ̀ lóhùn kan ìwọ kan ànábì ó sì dànù sallallahu alayhi wa sallam. wọ́n á ń ṣe mẹ́rin Abubakar níjọ́ yìí Abubakar iná ìjókòó tá àtàbí ọ̀rẹ́ ayọ̀ àtàbí sallallahu alayhi wa sallam. àmẹ́gbẹ́ àlàáfíà apá owó sì ni Abubakar ìjókòó yìí ẹnìkan tí wọn mọ àrọ bí ìjókòó lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ọ̀ṣẹ́ rírà ẹni ó gbé lábàánì tó gbé wàrà ìwà ògbé lánàbì lọ́wọ́ ànábì ti mú tí ó mú mbẹ sallallahu alaihi wasallam ẹ̀yìn ìgbà tó mú tán àwọn tí ń bẹ ń náà ànábì rí báwọn náà méjì àti mú nínú wàrà yìí thumma a'ta al-a'rabi. وقال الأيمن فالأيمن أبو بكر بن لقال أتيا أروق رضي الله عنه تربى وفتي وما ẹnìkan tí wọn mọ láti gbèríko òun bẹlẹgbẹ ọtún tálà lẹbi kọ́kọ́ gbé nǹkan fún lẹ́yìn tóun mọ tán ọlẹyìn arákùnrin tó ń bẹlẹgbẹ ọtún yìí ànájọ wa ní àyìnbánu pàlẹ àyìnbánu ọwọ́ ọtún ọwọ́ là á máa di síwájú ibi gbogbo nǹkan ara ẹ̀kọ́ anábì sallallahu alaihi wasallam yẹnni tó bẹ́ẹ̀ náà bá wà ní ìdòkó tẹ nílẹ̀ àti páàkì kankan tí àwọn tẹ ẹjọ́ jókòó apáàbò láti bẹ̀rẹ̀ jẹ̀mọ́ àpọ̀ ọ̀tún wà ní. kọ́dà bó ṣe pẹ́ ní bí ń bẹ lápò òsì onípò olóòkọ ju ẹni tí ní apọ̀ ọ̀tún wà lọ. ìtánẹ̀tì fẹ́ ká gbọ́ yé mẹ́nu o lófi jẹ ojú lófi sọ fún wa pé ta ló jòkó ní apá ọ̀tún ànábì ta ló jòkó lápá àlàáfíà rẹ̀ ńlọ yìí ta là ànábì ti kọ́kọ́ gbé nǹkan mú fún ó sì sọ bí tóun ti gbé bẹ́ẹ̀ ọlọ́run ló ní kí amẹ́sì ọ̀sán dé bẹ́ẹ̀ àwọn tí máa dọ̀rọ̀ ogun ọ̀bá tó ń gun ọ̀bá yé dé yìí náà bẹ́ẹ̀ jìlá abubakar lọ̀gá abubakar ti wá wà nílẹ̀ tá àtẹ́bí ń gbé nǹkan fẹ́ lòmíì kó tó kàn àtẹ́bí ní àìmánú gbogbo bó ti lè wọ́ jẹ́ o ọwọ́ ọ̀tún ọwọ́ ọ̀tún láti bẹ̀rẹ̀ nǹkan o lóyún náà tẹ̀lé ká mú eléyìí náà lẹ́kọ̀ọ́ o pé táǹkọ́ iná ọlọ́mọta àti owúlò fún wa lílo rẹ̀ ọ̀nà kò sí fún wa orí bẹ́ẹ̀ ni orí wa wà orí táyé orí ti àtìkèyàmá. كما جاء ومحمد هذا والله أعلم وصل اللهم وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وإياكم